والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتسي علي كيف تسجيك وأنا تنتهي سنة النبي محمد صلى الله عليه وسلم أو wọn sàbẹ صلى الله عليه وسلم lọta wọn sì ní ìkùnsínú kan النبي صلى الله عليه وسلم wasallam níṣẹ́ ni wọ́n jẹ́ ẹni tí ń tẹ̀ láti lọ nípa bọ́lọ̀ ti ṣe ròyìn àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn àwọn sàbí pé walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lilladhina amanu rabbana innaka ra'ufur rahim. pé wọ́n lọ́wọ́ bá foríjì wá tó foríjì àwọn ẹni tó ti síwájú wa pẹ̀lú gbàgbọ́ òdodo má jẹ́ kí ìkùnsínú ọ wà ní ọkàn tiwa tí àwọn ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba ìwọ lọba alánu ìwọ lọba oníkẹ àwọn ẹni tó ń tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam yìí wọ́n tún jẹ́ ẹni tí máa ń tẹ̀lé àti anábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa àwọn tàbí níbi tí anábì ti sọ yìí pé la tasubbu ashabi alladhi nafsi biyadihi. لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه ẹ má máa bú àwọn sàábì mi o mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra tó bá jẹ́ pé ẹnìkan nínú yín yóò bá ná ohun tó pọ̀ tó dàbí àpáta Uhud ní gold kò ní ní ládàá múdù kan sàábì tí sàábì bá fi múdù kan góòlù tó fi ṣe sàrà báyìí hadithi yìí fi hàn wá bí ipò àwọn sàábé ti ti ga tó ẹ̀rí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tóní láti sọ́bù ọ̀fáàbì hadithi yẹn muttafaqun alayhi min hadithi abi sa'id al-khudri radiyallahu anhu bukhari àti muslim gbàjáde láti ọ̀dọ̀ sàábé abu sa'id al-khudri ọlọ́nkóyọ́nù sí qaal ó قلنا كان بين خالد بن الوليد وعبد الرحمن بن عوف شيء فسبه خالد إن كسل لاني خالد بن الوليد أتي عبد الرحمن بن عوف خالد أو أبو عبد الرحمن بن عوف تسمى خالد لا يقبل تونسي مكة لا tó gba islam ẹsìn máa kí abdulrahman bin awf ó ń bẹ nínú àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba islam àkọ́kọ́ ẹni tó gba islam ẹni abdulrahman ibn awf wa khalid sàábé ni abdulrahman ibn awf sàábé lọ́nà ṣùgbọ́n sàábé tó jẹ́ pé ẹ̀yìn ìgbà tí wọ́n gba mẹ́kà ló ń tó gba islam kódà bíi sàábé tó ti gba islam síwájú kọ́lọ̀ wọn bó tó fún anabi sallallahu alaihi ní ìṣẹ́gun lórí àwọn ará torí di eléyìí àwọn ẹni tó ṣe kí wọ́n gba islam lẹ́yìn ìgbà tí wọ́n gba Mẹ́kà àwọn ni wọ́n ń pè ní mùsùlùmí alifẹ́tì mùsùlùmí alifẹ́tì àwọn tó ṣe pé gbígba Mẹ́kà ló mú wọn di mùsùlùmí ẹ̀yìn rẹ̀ làwọn tó di mùsùlùmí àwọn ní títí wọ́n gba Islam síwájú kánàbì sallallahu alaihi wasallam kó tó ní ṣẹ́gun lórí àwọn tó wà ní ará Mẹ́kà àwọn làwọn ẹni tó ṣe pé asilamu qabla alifẹ́tì من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى Ọlọ́run láwọn ẹni tó náwó tí wọ́n sì jagun síwájú kó tó di kó afáànàbí sallallahu alaihi wasallam ní ìṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà wọ́n lè dọ́gba pẹ̀lú ẹni tó náwó tó sì jagun lẹ́yìn ìgbà tá a ti sí Mẹ́kà tá a ti fáànàbí sallallahu alaihi wasallam ìṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà ṣùgbọ́n àwọn ìkíní kejì wọn ọlọ́run bá sàdéhùn ẹ̀sán tó rẹwà fún wọn subhanallah ọlọ́run ni wọn lè dọ́gba tonti pé sàbí làwọn méjèèjì ẹni tó náwó fi sa'atil usra ní ìgbà tí nǹkan lè kókókó bí ojú ẹja máa nábì wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tó nára ní ìgbà tí èèyàn tó méjì tó ń fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ nítorí kẹ́sì láàmú ó lè bá a lọ síwájú ó gbé dúkìá rẹ̀ sílẹ̀ nítorí kẹ́sì ọlọ́run bó lè bá a lọ síwájú wọn lè dọ́gba pẹ̀lú ẹni tó wá sí pé ó ti tùbà ó ti ọrùn fún gbogbo mùsùlùmí islam ti tàn ká gbogbo bíkíbi ọ̀rọ̀ ti di fàájì ẹ̀yìngbà náà ni wọ́n wá ń pọ́n bẹ ẹ̀yìngbà náà ni wọ́n wá ń múra lọ́wọ́ ẹ̀kọ́ sẹ́ láti kú owó rẹ̀ ní tóun tó dáa ni wọ́n náà ṣe ṣùgbọ́n ò lè dọ́gba pẹ̀lú ẹni tó ṣe pé òun lọ dáhùn nígbà tá ààrẹ nìkan dáhùn òun ló kó dúkìá kalẹ̀ nígbà tá ààrẹ nìkan sọ pé ẹ gbà ò lè dọ́gba pẹ̀lú ẹni tó ṣe báyẹn lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan ti wá rọrùn tán tó dúkìá rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá máa ń ṣe ọ̀rọ̀ rẹ̀ nígbà tí a bá wà láwùjọ kan tó ṣe pé ẹ̀sìn Islam kò fẹsẹ̀ rìn lẹ́yìn dáadáa àwọn èèyàn ọkọ ẹ̀sìn Islam yẹn kún rárá wọ́n kàn ń ṣe bó ti ṣe bí wọ́n ti ṣe fẹ́ ni Islam wọn wọ́n ní kinní kan lọ́bẹ̀ yíyọ̀ wọ́n ní irú rẹ̀ ni wọ́n máa ṣe subhanallah àwọn kan wá dúró gírí àwọn láwọn ó ṣe àlàyé ẹ̀sìn Islam gidi fáwọn èèyàn wọ́n láwọn ó pè wọ́n lọ sídìí ẹ̀sìn òdodo àwọn ó pè wọ́n lọ lásìkò tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kọ̀rọ̀rùn kọ̀rọ̀gbọ́ ni fún wọn nítorí pé gbogbo èèyàn wọn kì í fẹ́ rí mi wọn láàtàn lásìkò tí wọ́n ń ṣe báyìí láti yọ ọlọ́ọ̀kan wa ló ń lọ́yọ̀ yẹn àwọn alùsùnà gbogbo nǹkan náà ni èdè alọ́dọ̀ tiwọn àwọn anáàánú gbogbo ń tá a bá rí wọn ni ọ̀dà gbogbo ń tá bá sọ wọn ni ọ̀dà àwọn anu àwọn aláṣejù subhanallah èèyàn méjì mẹ́ta tí wọ́n tún gbọ́rọ̀ yẹn tí wọ́n ń tẹ̀lé wọ́n tún di pé ọ̀rọ̀ ẹnu burúkú tí wọ́n sọ yẹn wọ́n ti fi já wọn kúrò lẹ́yìn rẹ̀ títí o fi wá kó èèyàn kan èèyàn kan òun náà lọ́jà fatafata lẹ́yìn rẹ̀ òun náà ló gbìyànjú lẹ́yìn rẹ̀ títí ọlọ́wọ́ bá fi ní kí dáadáa yẹn pọ́tàkà dáadáa yẹn ti wá jókòó nígbà tó wá jókòó tán ọ wá ní àwọn afhab àwọn èèyàn púpọ̀ wá dé lóríṣiríṣi báwọn ni sàábì afá yẹn àwọn lè yan rẹ̀ àwọn ni sọ́ba lójú àwọn ni amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni tí wọ́n bá fẹ́ rí ọ àwọn náà wà pé kọ́kọ́kọ́ rárá àwọn náà tó tó kó máa tà lóríṣiríṣi ń bolo wà tẹ́lẹ̀ níbo ni wọ́n wà tẹ́lẹ̀ nígbà tó lé níbo lọ wà nígbà tó jẹ́ wàhálà níbo ni wọ́n wà wọ́n ti wá sí ọwọ́ adínà tán ọwọ́ ayọ̀ fìlà ọwọ́ ayọ̀ bí ọwọ́ ṣé wọ́n ti kó oríṣiríṣi ètè láàrin jọ sàrà nígbà tó lé níbo ni wọ́n wà. rẹ̀ láyé sẹ́yìn man anfaqa min qabli al-fathi wa qatal ulaika a'zamu darajatan min alladhina anfaqu min ba'du wa wa kullan wa'ada Allahu al-husna àwọn sàábìnù ọlọ́run bá ní wọn lè dọ́gba ẹni tó náwó rẹ̀ nítorí ẹ̀sìn ọlọ́run síwájú kọ́lọ́run tó fún ànábì ní ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà pẹ̀lú ẹni tó wá náwó lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fún ànábì ní ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà wọn lè dọ́gba ẹni tó jagun síwájú kọ́lọ́run tó fún ànábì ní ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà kò lè dọ́gba pẹ̀lú ẹni tó jagun lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fún ànábì sallallahu walakin ìkíni kejì wọn dáadáa ló ṣe wa kullan wa'ada Allahu al-husna ìkíni kejì wọn ọlọ́wọ́n bá ti sàdéhùn tọrọ àdéhùn ẹ̀san èyí tó rẹwà fún ṣùgbọ́n ẹ̀san yẹn olóògbé amọ́ra wọn nítorí pé léyìí ọlọ́ọ̀ni kò dọ́gba amẹ́lẹ́yìí báyìí so ẹ ti ti mọ̀ pé al-jaza'u ala qadri al-ihsan wallahu yudha'ifu liman yasha' so lè san lórí ṣùgbọ́n yẹn al Bukhari àti Muslim àánú àgbà wa wọn ní ìjà ṣẹlẹ̀ láàrin Khalid ibn al-Walid àti Abdulrahman ibn al-Awf tí ibn al-Awf tó ń ti kọ́ àwọn méjèèjì wọn sàábẹ́ ni wọn ṣùgbọ́n ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ Khalid ọ̀tara ó bu Abdulrahman ibn Khawf ibn al-Awf tó ń ti kọ́ Abdulrahman ibn al-Awf senior ló ń jẹ́ nínú jíjẹ́ sàábẹ́ àwọn tó kọ́ gba ìsìláàmù àwọn ló fojú winá rẹ̀ Khalid ibn al-Walid lẹ́yìn ìgbà tó dinná tó ti sọ wọ̀wọ̀ tí gbogbo èèyàn yọ gbá tí wọ́n yọ síbí ni làwọn tó gba islam sàábí làwọn náà rọ̀bí ọlọ́ọ̀hìn ṣùṣùgbọ́n gbà síjà ṣẹlẹ̀ Khalid ibn Walid ogun Abdurrahman ibn Awf anabi wa sallallahu alayhi wa sallam wọ́n wá dáhùn yìí pé la tasubbu ashabi ẹ gbọ́dọ̀ máa bú àwọn sàábì mi ta ló bú yàn Khalid ta ni bú Abdurrahman ibn Awf kí ni ìròyìn ẹni tó bú yàn sàábé kí ni ìròyìn ẹni tó bú sàábé ṣùgbọ́n sàábé sàábé lọ sàábé tó kọ́ gba islam kó tó di pé wọ́n ní tẹ̀gùn lórí ara mọ́ka ó ju sàábé tó gba islam lẹ́yìn ìgbà tán sí mọ́ka lọ. tó bẹ́ẹ̀ lànà bí ẹ̀rọ máa bú àwọn sàábé mi fa inna ahadakum law anfaqa mithla uhudin dhahaba ma balagha mudda ahadihim wala nasifa torí pé ẹnìkan nù ẹ̀yìn tẹ́ gba islam gbẹ̀yìn tẹ́ tún jẹ́ sàábé yìí tẹ́ bá ná irú àpáta uhud ní gold tẹ́ fi ṣe sàárà àtẹná sójú ọ̀nà ọlọ́run títà bíi nìkan náà tó kọ́kọ́ gba islam tó wọn á mú mútù kan irú góòlù tó ń fi ṣe sàárà ládàá tiwọ́ tó fi gbogbo ètò pọ̀ bí àpáta òdù yẹn ṣe sàárà kò lè tó ti sàábì o subhanallah alimam muslim àwọn ni wọ́n sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí alimam bukhari àwọn ògbéjáde nínú tírà wọn ǹjẹ́ tẹ́lẹ̀ bí bá sọ pé ìwọ Khalid tó jẹ́ sàábé ọgbọ́dọ̀ bú Abdulrahman ibn Awf tó na jẹ́ sàábé nítorí pé tíwọ Khalid bó ti ṣe jẹ́ sàábé tó anábì má ròyìn rẹ̀ wọ́n pè ní Sayfullahi maslul idà ọlọ́run tá a fàyọ lé àwọn kèfèrí lórí ó ní Khalid al-Walid ó ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà Khalid jagun débi wípé kò sí àyè kan tó ṣẹ́kù lára rẹ̀ àyàfi kó jẹ́ pé ọgbẹ́ lọ́wọ́ à ń bẹ̀ bóyá ti bẹ bóyá ti àdá bóyá ti ọfà bóyá ti ọ̀kọ̀ gbogbo oríṣiríṣi ọgbẹ́ lọ́wọ́ lára rẹ̀ ó sì bẹ́ lọ́n bí kó o kú sójú ogun ṣùgbọ́n orí ìtẹ́ rẹ̀ ló kú sí. torí délé apẹ́ lógun kò pé ká kú sójú ogun o. tọ́wọ́n ọba bá kọ kójú ogun ló kù sí o lè má lójú ogun rí pẹ́pẹ́jọ́ tó bá lójú ogun náà ló kù. tọ́wọ́n wọn ti kọ́ wípé ọfà ní ọ̀pọ̀ inú yàrá rẹ̀ náà ló jókòó sí lọ́fọ̀ ọba sì wá wọn ò ní ọ ẹni tí wọ́n ti dojú rẹ̀ kọ ó sì wá bá wọ alákùlẹ̀ hàl ọfà ní ọ̀pọ̀ tó Khalid ibn Walid tó ń ti gudugudu méje yàyà mẹ́fà tó ti fẹsẹ̀ Islam látọjú ayé anabi Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe ike kò sí ẹni tó lè fa ọwọ́ rẹ̀ sẹ́yìn nínú ọ̀rọ̀ ẹ̀sìn Islam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ alábìnrin tún pè ní sọfúnláhìn maslul ìdá ọlọ́run ọba èyí tá a yọ ní àwọn kèfèrí lórí àní síbẹ̀síbẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní wọ́n Khalid bó ti ṣe gbáǹkó tó bó ṣe kàǹkà tó àlọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú ẹni tí ọmọ bu nípa Khalid bin al-Walid radiyallahu anhu tó ń ti pé sàábé lòun náà tó ń ti pé sàábé ni tó ṣe gudugudu méje tó ṣe yàyà mẹ́fà nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam ǹjẹ́ báwo ni àwa tó ṣe pé àìṣe sàábé àwa tá àjámọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ sàábé báwo ló ti wá jẹ́ tí àwa bá wá yanu apàkà tá à ń bú sàábé tá à ń pé sàábé ṣe báyìí tá pé sàábé rí báyìí tá bẹnu àtẹ́lù wọn ó dájú pé ṣíṣe bẹ́ẹ̀ gan-an oní ṣíṣe bẹ́ẹ̀ gan ni ó burú jù àwọn tá a já mọ́ kankan kó wá jẹ́ kó aláàmọ́ bú sàábé sàábé bú sàábé wọn lọ dáràn bó wà lẹni tí èsè sàábé ńkọ́ tó ń bá bú sàábé sẹ́mi kọ́ran rẹ̀ ó peléke torí de ilé mẹ́jọ kan nínú ẹni tí ọmọ bú sàábé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ni láti ṣubú ẹ gbọ́dọ̀ wọn bú èébú oníjẹ ẹsẹp lédè Lárúbáwá wọn máa túmọ̀ rẹ̀ bí màá ní ṣẹtìm onáà léébú kẹ́ ẹ sọ àlébù èèyàn bóyá alebu ti ń bẹ lára rẹ̀ alebu ti ń bẹ lára rẹ̀ tí ò ṣe yọ kù àbá alebu ti ń bẹ lára rẹ̀ tó ṣe gbé kù kẹ́ máa sọ nípa rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní èébú. akramakumullah ọlọ́wọ́n bá dáyà ní dúdú ọwọ́ á ìwọ tó dúdú nu dànù kí lọ dára ó tó ìwà lè dá wọ́n tó lè dá nǹkan kan ṣe tọ́wọ́n á ń bọ́ ẹnìkan kó dúdú họ́họ́họ́ bákan náà ọlọ́wọ́n bá dá ẹnìkan oníkété rẹ̀ kọ́ mọ́dírèt pẹ̀jẹ́ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ṣe dá orí rẹ̀ ìwọ́wọ́ lọ́wọ́ á rí lọ́wọ́ á ní ha ẹ̀wẹ̀tì rẹ̀ ti rí pọ́npọ́npọ́n bí pọ̀nmọ́ tó kó kẹ́rìfàdẹ́rì ṣe bí bọ́lá ọba ti ṣe fẹ́ iná ọ̀dà ìwọ tí ètè tiẹ̀ torí roboto àti ntìtì tiẹ̀ torí pọ́npọ́npọ́n ta lọ́dọ̀ yìí méjèèjì Allahu Rabbul Alamin nígbà tí wọ́n bá ń ka wọn tó wà sí la yẹn tí wọn ya pátánì rẹ tó ní orí bákan orí bákan èébú ló ń bú yẹn gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ti bú yẹn. Allahu Rabbul alamin ọdẹ ẹlòmíì oníkẹsẹ̀ rẹ orí roboto ọdẹ ẹlòmíì oníkẹsẹ̀ tiẹ̀ kórí sábàlà ìwọ wá rí ẹsẹ̀ rẹ ọwọ ní sábàlà sábàlà bí ọbẹ rẹ lé subhanallah eléyìí ẹbú ni wọn ń pè é nítorí nítorí di eléyìí ọ gbọ́dọ̀ jẹni tí ó máa bú tàbí ẹ jẹni tí ó máa bú tó tàbí ó sì tètè kọjá pé nítorí fi ń bu kì í sara rẹ ni ó ti gbé kú ẹ̀rọ aṣọ rẹ̀ àmì ètò ọwọ́ bí dáńdógó ni bí dáńsíkí ni tó kí ló kàn wọ̀ náà kí ló kàn wọ́n èsì máìndì bísíǹsì tiẹ̀ tó bákan náà ẹlòmíràn lè pé iwájú lọ sẹ́yìn ẹ̀yìn lọ́kọ̀ síwájú kí ló kàn ìwé èsì ránṣọ tiẹ̀ ń bi tó ti yá torí di eléyìí ẹ gbọ́dọ̀ jẹ́ni tí ó bú àwọn sàábẹ́ mi anabi sallallahu alayhi wa sallam ó yìí nítorí pé nbẹnu tọ́lọ̀ ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ wípé àwọn kan jáde àwọn tí wọn àwọn ọ̀daràn làwọn àwọn òní bú àwọn wa sallallahu wa sallam ní ẹ ma bú àwọn mi o wọ́n nílò anfaqa ahadukum mithla uhudin uhud àpáta kan ni tó ti nílùú Madina anabi wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá dé Madina àpáta Uhud ọwọ́ màrú ọwọ́ àní agbọn àríwá ti Madina òhun lọ́fẹ̀ di gbogbo agbọn àríwá Madina níbi yẹn tí pè ní wọ́n ti gbogbo wọn sọ mọ́ra wọn wọ́n dàbí àpáta ẹyọ kan àwọn àpáta gbogbo wọn tọ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní tẹ́ ẹ bá náró Uhud ní owó gold tẹ́ ẹ ná sójú ọ̀nà Ọlọ́run ẹ ní gbalada múdù kan tó bá ṣe pé sàbẹ múru rẹ ó fi ṣe sàrà ẹ̀yin sì máa ti ń jẹ múdù kan múdù kan náà ní ẹkún kan ẹkún wọn méjèèjì dábàá pa àtẹ́lẹ wọn méjèèjì pọ̀ báyìí ti ọwọ́ méjèèjì tí ò tóbi jù tí ò sì kéré jù táwa dà nǹkan sí nínú léyìí ń pè ní mọ́tì títà abẹ bá ná ẹkún wọn méjèèjì tó ṣe pé tọwọ́ tí ò tóbi jù tí ó kéré jù gẹ́gẹ́ ti gold àwọn ò lè gba ládàá irú ètí sàbí ọgbà táwa bá ná gbogbo àpáta òhò lèmàdá nítorí pé àwọn ṣe ń tààtì wọ́n ṣe wàhálà tààtì nítorí pé àwa nísìnyí báyìí àmọ́ jáde àmọ́ pé ah Islam ah ẹlòmíì nìsín nílùú wọn bóyá nǹkan tọ́kẹ̀ ṣe òun náà ní pé kò ti símẹ́síláṣí nínú yẹn òun lọ́nà ṣe sábà bíi ní mọ́tíláṣí jimá gbogbo ibi tó bá ti wá jókòó ọmọ fapájánu ni sẹ́yìn lẹ́kọ̀ọ́ mọ́tíláṣí tẹ́lẹ̀ kó tó di pa akọ fún yín sẹ́yìn lẹ́sẹ̀ kí kó tó di pa fún ẹ̀yìn lẹ́ o bàbá tó kọ́ mọ́tíláṣí tọ̀ àwọn sàábé wọn ń kọ́ ẹwọ wàhálà táwọn sàábé ṣe ẹwọ orú ìyà táwọn sàábé jẹ nítorí kẹ́sìn Islam kó lè bá a lọ síwájú débi wípé ẹlòmíì gbé gbogbo dúkìá rẹ̀ jáde ẹlòmíì gbé dajì dúkìá rẹ̀ jáde ẹni tó kó gbogbo dúkìá rẹ̀ jáde wọ́n ní kí ló filẹ̀ fáwọn ọmọ àtìyàwó àti gbogbo wọn ó ní abqaytu lahumullaha wa rasulahu ó ní mo fi ọlọ́run àtòjúṣe rẹ̀ kú fún wọn subhanallah torí de lẹ́yìn ọ̀kan nínú àwọn tàbíyìn ọ̀n bọ̀ kan nínú àwọn tàbí sọ̀rọ̀ pé ah nǹkan bọ́ máa lọ kí ni ọgbọ́n máa ń lọ ó ní tàyírà nàbì yìí ni torí tó bá kọ́ ara nàbì ni ah níta ṣe láti pọ́n nàbì lé ọmọ ní tàbí ọ̀jẹ̀ ní à kí ni. kíni àwọn èèyàn bá nàbì náà lò gbà sẹ́yìn pé wọ́n kú mùnàfíkì ni àwọn èèyàn bá nàbì lò gbà tó kún ọjọ́ dúpẹ́ ibi tó lọ ń tù ọ sí nítorí ti mọ̀ tó bá yípa yìí sáábì lọ́lọ́ ní kọ́ wa bọ́yọ̀ dàrán lọ́ba jẹ́ sẹ́yìn náà sì mọ̀ pẹ́lú mi náà nu ayé owó jọ́ mi tó bá sùn tó da blanketi rẹ̀ bora lásìkò tútù ó lè mọ òkè káì kó jẹ́ gbogbo ìtàn e ní àwọn kan sá ní ojú ogun uhud àwọn ọba bẹnu ẹni tó wà wájúwájú to protect the prophet sallallahu alayhi wa sallam by all means ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdùn sọ by all means ẹ́ so sọ́yọ́ kọ́tà àgbẹ̀bẹ̀rẹ̀ bá yọ ẹlòmíràn ìyàgbẹ́ ara so subhanallah so ṣùgbọ́n ìwà àwọn èèyàn ayé jọ̀hún subhanallah wọ́n dúró sadaqullah sadaqu ma ahadullah alayhi àdéhùn kan bọ́ lọ́wọ́ bá ṣe. wọn ò wọn ò fọ ara wọn jára wọn rọ wọn mú àdéhùn yẹn ṣẹ tó bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bò sàdédé sí àwọn èèyàn yẹn sàbí ànábì ọlọ́run sà wọ́n lẹ́sà ni ló sì wọ́n sàbí fún ànábì torí de báyìí ẹ̀rí ń bẹ́ẹ̀ o lórí pé bú àwọn sàbí ànábì àti pé wọn kọ́ min kaba'iri bẹ́ẹ̀ nù bí búsà adé ń bẹ́nu àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ti ń bẹ́ńbẹ́ lórí pé àti ẹ̀ gbọ́dọ̀ láàánà wọn tí ọba tọ́ka bú wọn tó wá tọ́ka láàánà wọn torí pé líláàánà wọn gígégun fún wọn nìyẹn gígégun fún yàn ó burú ju búbú yàn lọ orí rẹ̀ dàrú sọ́dà bí onídàá fún ọ tọ́jọ́ rẹ̀ ń náà lẹ́yìn kẹ́ni tó lórí rẹ̀ dàrú bọ́yá o lè má dá lóhùn pé kò gbádùn nìyí ṣé ẹ lè má máa rìn àkísà kó sì má máa rìn wòwò kọ́ wa lórí rẹ̀ dàrú fa pé kọ̀ọ̀kan ó ní ọ̀gbádùn wọ́n ní kí ló dé tẹ̀ dá lóhùn ọ sọ pé à kò nídìí ọ̀rọ̀ rẹ̀ ò nídìí èsì àmọ́ tó bá ní kò ní dáa fún ọ à sọ mọ̀ pé ó tún kọ́kọ́ wé ẹ̀ pé à kò ní dáa fún mi báwo so tó máa ti wọn béèrè pé ṣé láyé àbí lọ́rùn tuntun tó bá gbọ́ pé ó ti mọ sọ pé àbí wọ́n gbọ́ ọ̀gbádùn kò ní í dáa fún ọ ó ti túmọ̀ sí pé eléyìí èké sẹ́ni eré kọ̀ ọ̀pọ̀ fẹ́ ọ fún dáadáa ní gbogbo bíkíbi ló ń ti fẹ́ kọ́ dáa fún ọ àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ́ dáa fún ọ láyé bí kò tún dáa fún ọ lọ́rùn ẹ̀yin ọ̀gbọ́dọ̀ tá à ń ṣe ni Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar. torí de báyìí tí ọba tọ́ka bú wọn tọ́wá tọ́ka ṣépè fún wọn kọ̀tọ́ o bí kéèyàn ó pé à olórí bú ọmọ yìí à èmi ètò olórí bú o àbí kọ́ ni torí pé olórí ibú à lórí rẹ bá burú tó burú fún láyé tó burú fún lọ́run bó ní ó parí ẹ̀ sí lọ́run inú náà nì ọlọ́ọ̀bá má ti wá lọ ibú o torí délé tí ò tọ́kẹ bú àwọn tàbí báwo ni ó ti wá tọ́kẹ máa làánà wọn kò ní tọ́ o torí ẹ̀ àdìsí ọdá lórí pé gbọ́dọ̀ bú wọn ọhàn gbangba gbangba ipe àgbọ́dọ̀ máa bú àwọn sàbẹ ànábì Muhammad sallallahu alaihi wa sallam a sì ti mà pé ká máa gégùn fún wọn olóburú jù ó wá nínú hadith láti ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọn ni la'nul mu'mini ka qatlihi la'nul mu'mini ka qatlihi wọn ni ká máa gégùn mùmínì ó dà ká pa ni gígégùn fún mùmínì ó dà pípa torí jù ọlọ́run ayé tó ti tẹ́ lẹ́nu àárọ̀ yìí kó tó di pé lẹ́ẹ̀ sú báyìí ẹlòmíì ń jẹ ìpè lẹ́nu níbi ìgbà téèyàn ń jẹ gúgúrú àtẹ̀pà gbogbo nǹkan kéékèèké tó bá ṣẹlẹ̀ báyìí pé kàṣùkàṣù ni ó máa jáde lẹ́nu ọ̀daràn irú ìwà yẹn kìí ṣe wà tó dára ó sì pọ̀ jù láwọn àwọn Yorùbá wà láàyè ọ̀rọ̀ tí ò tọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò tọ̀ wọ́n ti máa ṣépè burúkú bí ìgbà tán kó pamọ́ sí kọ̀rọ̀ ẹ̀pẹ́ kọ̀rọ̀ ẹ̀kẹ́ ipe tó bá ti ó túmọ̀ sí pé tarbiyatuhum tarbiyatan fasida ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn kó tó di kí wọ́n dàgbà ẹ̀kọ́ burúkú ni ẹ̀kọ́ tí ò bẹ́ẹ̀sì lórí ẹ̀sìn ni nítorí pé téèyàn bá ẹni téèyàn bá gbé àárín wọn dàgbà irú bí wọ́n ṣe ń ṣe náà lèèyàn náà máa ṣe téèyàn bá dàgbà ó túmọ̀ sí pé àwọn mọ̀mọ́ bàbá àwọn mọ̀lẹ́bí nǹkan kan téèyàn gbá àárín wọn àwọn èpè náà ni tó bá jẹ́ pé lépè lórí èèyàn ìlépè náà lèèyàn náà padà jẹ́ torí de eléyìí ká máa sọ̀rọ̀ ẹnu wa ọ̀pọ̀lọpọ̀ téèyàn máa ń gbọ́ ìwọ ọ̀rọ̀ táwọn yorùbá máa ń sọ síra wọn pàápàá jùlọ ní junction kọ̀ọ̀kan títì ẹ̀ tọ́ ọ̀rọ̀ ní ti sọ̀rọ̀ onídàáfọ́ onídọ́gbó kíníkan ní ọ̀pá kíníkan ní ọ̀sẹ̀ káyé ṣáàdàkà. kí ni túmọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé tarbiyatun mufasida wala dina lahum wala khuluq kò sẹ́sìn kò sí wà. so ẹ amírù rẹ̀ nu tọ́wá wí tán àìpa alájú àìpa agbọ́n ọgbọ́n náà hàn dáadáa ọ̀làjú náà ń sìn sàn bí omi odò subhanallah torí de eléyìí báyìí anábì sọ sallallahu alaihi wasallam wọ́n ní la'nul mu'mini ka qatlihi kọ́ ọmọ gígùn fún múmìnì ó dàbí kó o ṣe kú pani. a ti ti mà nígbà àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú gbogbo múmìnì múmìnì lẹni tó dáa jù ẹni tó tún á dáa jù nínú gbogbo múmìnì ni ta ni àwọn sàbí ànábì Muhammad sallallahu sallallahu alayhi wa sallam awaawi kọ́lé léyìí ọ̀rọ̀ anabi náà ni anabi ni khayrul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àwọn ẹni tó dáa nínú àwọn àgbà náà làwọn èèyàn ti ń bẹ nígbà tèmi táwa dẹni tó bá nàbí lò gbà àwọn sàábẹ ni lẹ́yìn náà ẹni tó tún pọwọlé wọn nu dáadáa náà làwọn ẹni tí gbà wọn tún tẹ̀lé the second generation àwọn tó tún pọwọlé wọn nu dáadáa àwọn náà ni the third generation àwa wa ń kọ́ how many generation hundred years mélòó ló ti kọjá báyìí fourteen plus fa I pé igi mú jìnnà sí ìpapọ̀ dáadáa torí de eléyìí àwọn sàábé nìyẹn wọ́n kọjá wọn àwa akéré sí nọ́mbà wọn púpọ̀ akéré sí nọ́mbà wọn púpọ̀ torí de kò sí ẹnu tó lè fi bú sàábé tí ò ní rùn kódà tó bá fi close up àìníye tó bá fi fọ ẹnu yẹn yóò máa rùn ni nítorí pé ó kéré púpọ̀ púpọ̀ sí nọ́mbà àwọn sàábé. alimami Tirmidhi rahimahullahu ta'ala wọ́n gba ẹgbàá wọ́rọ̀ wá fún wa láti ọ̀dọ̀ abdullahi ibn mughaffal radiyallahu anhu qala qala sallallahu alayhi wa sallam wọ́n ní anabi muhammed sallallahu alayhi wa sallam sọ yìí pé allahu allahu fi ashabi ẹ dákun ẹ dákun torí tọlọ o ẹ máa wo tọlọ máa wọn sàábì mi láò ẹ wo tọlọ máa wọn sàábì mi láò la tattakhiduhum gharada ẹ gbọ́dọ̀ sọ sàábì dòkúta àdìgbòlù tẹ́ ẹ tara wọn kọ́ bẹ́ẹ̀ sì máa tàbọn ẹ máa sọ sàábì dòkúta àdìgbòlù tẹ́ ẹ ara wọn tẹ́ ẹ látara wọn ẹsẹ̀ máa ta ike tí ọba lórí àbọ̀kàn ní ọba àbójú ní ọba kó a jẹ́ pé àwọn ẹgbẹ́ kalẹ̀ bí nǹkan táwọn ọlọ́pàá máa fi kọ́bọ̀n táwọn ẹ má sọ wọn di òkúta àdìgbò olù. tọ́mọ̀n ahabahum torí náà gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ táwọn sàábé o fàbí hubbi ahabahum nítorí pé fẹ́ kí mi ní onífẹ̀ẹ́ sóun ló ti fẹ́ràn wọn táwọn ò fẹ́ kára bí ọ̀fẹ́ràn o. náà sàábé ọ̀npẹ́ kánàbí ọ̀fẹ́ràn àwọn náà ni lópin ìgbà tí gbogbo wọn sì ń fẹ́ kánàbí sallallahu alaihi wasallam wọn fẹ́ wa ọ̀dájú pọ̀ yẹ ká fẹ́ àwọn sàábé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wa man abghadahum fabi ghadabi abghadahum gbogbo ẹni tó bá sì bínú wọn ìbínú mi ni ó gbà dípò bíbínú sàábé tí ń bínú wọn. sani fẹ́ kánàbí ó sóun kò sí o torí de eléyìí ọtọ wọn bú sábẹ anabi ẹwà lẹ dẹgbẹ òfò kan lẹ ẹgbẹ ẹ máa bú sábẹ ẹgbẹ òfò kan ẹgbẹ ọ̀tá sábẹ aa ah! ẹni tó bá bá wọn wọ ẹwé ẹgbẹ wọn ti ṣòfò ó ti ṣe kọsára ọlọmọ ti tiwa lófò torí de eléyìí báyìí anabi ni wọmọn ẹdáhùn gbogbo ẹni tó bá para ní àwọn sábẹ báyà látara ebú báyà látara bíbẹ àwọn jẹ báyà látara bíbẹ náà àtẹlù wọn fọkọdà ẹdẹni ó ti fara nìmí anabi Muhammad. صلى الله عليه وسلم ومن آذاني فقد آذى الله gbogbo ẹni tó bá ti fara ni mí ó ti fara ni ọlọ́run ọba wa ẹ dákun tá ń láyà rẹ̀ tá ń láyà ti fara ni ọlọ́run torí di eléyìí báyìí ومن آذى الله gbogbo ẹni tó bá ti fara ni ọlọ́run yóò ṣe an ya'khudha ó kù fẹ́ẹ̀rẹ̀ kọ́lọ́run ọba gbàmú torí di eléyìí ọ̀dọ̀ wa o àgbọ̀dọ̀ jọ kan nínú ẹni tí ọmọ abu àwọn sàrà nàbà muhammed sallallahu alayhi wa sallam gbogbo àwọn ẹgbàá wọ̀rọ̀ yìí wọ́n tọ́ka sí pọ́nrán yẹn lọ́jọ́ lórí wa ká máa pọ́n àwọn sàábélé ká máa sọ iyì àti àpọ́nlé wọn ká sì ṣọ́ra fún bíbí wọn ká má sì bẹnu àtẹ́lù wọn ká má sì jẹ́ nìkan ní wọn tí wọ́n máa gégùn fún wọn. wọ́n láti ọ̀dọ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala ولمن لعن أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فإنه يستحق العقوبة البالغة ونبقى أن تبابوك كان إنه sí anabi muhammed sallallahu alayhi wa sallam dájúdájú onítọ̀hún ó ti lẹ́tọ̀ọ́ sí ìbáwí tí ó dé góńgó nínú líle. bittifaqi mùsùlùmí ẹnu àwọn mùsùlùmí kò lórí eléyìí ọkọ̀ tẹ́nẹ́ẹ̀zà o ṣùgbọ́n ìyàpẹ́ ẹni tó wà láàrin wọn ni pé aliyu akọ̀bẹ̀ bẹ̀ kọ́tìl ṣé yàtá fi jẹ́ nípa pa àwọn máa dúró náà kọ́tìl àbá nípa ìyà tó burú tí ò tó pípa láàfin jẹ́ ìyàpẹ́ ẹnu láàrin àwọn olùmọ̀ nípa eléyìí tọ hadith yìí ó tún bẹ nínú àwọn ẹ̀rí tá a lò láti tọ́ka sí pé gbogbo sàádé ńkọ́ wọ́n dúró déédéé gbogbo sàádé wọ́n dúró déédéé wọ́n yìí sẹ́ni tá a lè máa bú nítorí pé wọ́n dúró dọ́gba wọ́n yìí sálábòsì nítorí yíyìn tá Ànábì sallallahu alaihi wasallam tó yìn wọ́n ní yíyìn láì tó ní tẹ̀yìn bá ń náró àpáta Uhud lówó góòlù ẹ̀ lè ní ládàá ìdajì múdù tí sàádé bá fi irú rẹ̀ dé sàrà ẹ̀rí ti ń bẹ nínú eléyìí lórí pé gbogbo sàdé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlá àti àlọ́ wọn ó ju ti gbogbo ẹni tó dé lẹ́yìn wọn lọ eléyìí lọ́rọ̀ àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ pé ọlá àti àdúrà àwọn sàábé ó ti gbogbo àwọn tá a dé lẹ́yìn wọn lọ. ọ̀kan nínú àwọn aṣáájú arére wọ́n bi léèrè nípa Umar ibn Abdulaziz ẹ̀yin mọ̀ Umar ibn Abdulaziz ó ọ̀kan nínú àwọn khulafa ti àwọn Bani Umayya ọjọ́ kan nínú àwọn tàbí'ì kìí ṣe sàábé ṣùgbọ́n ó dúró tọ́gba ó ṣe déédéé débi wípé wọ́n ka òun náà kún ọ̀kan nínú àwọn al-Khulafa ar-Rashidun wọ́n wá ní kílẹ̀ rí tí Umar ibn Abdul tí èsì sàábé tó dọ́gba débi tí wọ́n pè ní al-Khalifatu kílẹ̀ rí ti àti Muawiya ibn Abi Sufyan tó ń jẹ́ sàábé anabi wa Muhammad. Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú akọ̀wé fún Nabi sallallahu alayhi wa sallam ayyuhuma afdal talentọ́lọ́lá jù náà méjèèjì ẹ sọ fún wa. Qaal sálàfù sọ́ọ̀lì yóò á dáhùn sálàfù sọ́ọ̀lì la pé kìí ṣe kálàfù pọ́ọ̀lẹ̀ sálàfù sọ́ọ̀lẹ̀ adúwájú rere kìí ṣe kálàfù pọ́ọ̀lẹ̀ kìí ṣe ẹni tó dé nígbẹ̀yìn ìgbà tí ò dá ẹ dákun ẹ gbọ́dọ̀ àwọn tó wí ó ní gbọ́ọ̀nù. في أنف معاوية مع رسول الله صلى الله عليه وسلم أفضل من عمر بن عبد العزيز أني ركلاسا تقبل سمو معاوية لا تريكوت لنا بلو جابو olóore ọlọ́lá ju umar عبد العزيز fúnra rẹ̀ lọ eruku lásán mo rò pé yé kí wọ́n ní tábì fẹ́ pò ń jẹ́ níbi tí sàbí wà. pàtó wa pé tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì kótókótó kan tábì yìí nà. olówó ayarí kanlẹ̀ lọ́wọ́ ní tàbí lọ́wọ́ mọ̀ ọ́ bú fẹ́ẹ́ rí i pé ó didiri ní kéètì orí ara rẹ̀ kò sì dájú pọ̀ gbádùn ẹ̀dẹ́kun ẹ̀wọ̀n Umar ibn Abdulaziz bó ti ṣe súnmọ́ Muawiya tó tó ṣe pé ipò ọmọ iná wà sí Muawiya ṣùgbọ́n ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti ṣe ṣàpèjúwe wọ́n wọ ọlá àti kòtọ́lọ̀ fún Umar ibn Abdulaziz látàrí dúró dọ́gba wọ́n wò sí Muawiya tó ṣe pé ẹnu àwọn tí ọ̀gbọ́n tó ṣe pé wọn ò méjì kàn ń kùn ó ń sọ̀rọ̀ rẹ̀ láì dápọ̀ ó wá ti wá gbàgbé pé sàábé ni ànábì sílẹ̀ gbọ́dọ̀ bú sàábé o gbogbo bó tilẹ̀ wù kó rí lójú ti yín àní tẹ̀yìn bá ná àpáta ókòdì lówó góòlù tẹ́ ẹni sójú ọ̀nà ọlọ́run ẹ̀ lè ní ládàá àdájì múdù tí sàábé bá fi rú ẹ̀ sí sàrà inú wọn náà sì ní ta ni wà Muawiya ibn abi Sufyan wọn ni ẹdákun láàrin Muhawiya. àti Umar ibn Abdulaziz ta lọlọlá jù wọn ni a ah, eruku lásán tó gbọ̀n sí mu Muhawiya. látàrí kó jáde lọ jagun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam eruku lásán ọlọlá jù Umar ibn Abdulaziz lọ nítorí pé ń bo ni Umar ibn Abdulaziz náà wà njọ náà tí wọn ti bì wọn ti bì ẹni tó wá wà pẹ̀lú anabi tá a lè fi wé ẹni tí ò sí pẹ̀lú anabi ẹni tó wà pẹ̀lú anabi tó gba anabi gbọ́ tó jagun pẹ̀lú anabi sallallahu alayhi tá a lè fi wé ẹni tó ṣe pé lọ́rọ̀ yìí ló dé tí ọkàn máa jánu pé àtàwọn náà bá ń bẹ́ ń gbà náà ọlọ́run ti mọ bó ṣe rí náà ní òjò ọbẹ̀ ń gbà náà. so eléyìí ó túmọ̀ sí káwọn tàbí wọn kọjá gbogbo àti ṣe ń lérò. ìdí tó wọn bá sì fi fún owó táwọn tàbí ná lọ́lá lórí owó tẹ́lómi ná ó ní àsìkò táwọn tàbí náwó sí àsìkò ṣòro ni àsìkò nira ni yàtọ̀ sówó tẹ́lómi ná ń gbà mí ó ti dàsìkò dẹkùn bákan náà owó táwọn sábẹ ná àwọn náà nítorí àti dáàbò bá anabi sallallahu alaihi wasallam ni wọn ná láti sàrànṣe fún anabi àti ntọ́lọ̀ fi rán anabi ṣùgbọ́n owó bá ná lẹ́yìn rẹ̀ aránṣẹ́ fún tani mo rò pé yé wa aránṣẹ́ fún tani ṣùgbọ́n àwọn tó ń ná fún anabi lójú ayé anabi aránṣẹ́ ní fún sallallahu alaihi wasallam ẹ sì mà fún anabi sallallahu alaihi wasallam wọ́n sọ pé owó ẹnìkan òwúlò fáwọn kọ̀tà àwọn láǹfààní rí bí owó tani Abu Bakr bákan náà ogun táwọn sàábé jà àti gbogbo wọn ti tẹ̀lé tàbí sallallahu alaihi wasallam kò lè dàbí ogun tẹ́lómi jà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam torí pé anabi ń bẹ láyé ńgbà náà sẹ́mi àti pa anabi tánabi bá lọ tẹ́sí islam ò tó pé tẹ́sí islam wà ní pípé lónìí kò ní sí ń pípé a lè fi wẹ́ni tó jagun lẹ́yìn ìgbà tẹ́sí islam ti fẹsẹ̀ rìn lẹ̀ tálùkùránì ti pé a lè fi wọ́n wéra wọn. nǹkan tó dáa lọ náà ń ṣe ẹni tó fẹ̀mí ara rẹ̀ lẹ̀ tọ́lọ jagun bẹ́sí islam ó ti lọ́wájú tó pa sójú ogun nǹkan tó dáa ló ṣe nítorí pé tí wọn bá jagun sójú ọ̀nà ọlọ́run ìsìláàmù náà náà débi tó dé torí de lẹ́yìn ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run a lè fi wé ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run ogun nígbà ń pè lógun òun náà ni pé kọ́ ọlọ́jà kọ́ ọpa kọ́ náà pa ọ́ èsì kọ́ ajáde kọ́ lọ sí píkíníkì kọ́ lọ síbi kan kẹ́wọ́kẹ́ lọ́mọ pa lọ kọ́ wá pé irú ìwé táwọn tàbí tàbí wo tàbí òní lọ pa lọ pé kíni kí lọ sọnù tí tàbí pa lọ rẹ̀ nítorí pé àwọn tí wọ́n wọ́n fi ẹ̀mí wọn sílẹ̀ يا أيها الذين هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله قولوا الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بأموالكم أودك يا yẹn máa fi jagun ìwọ wa jáde ò lówó ọwọ àlọ mọ́sálásí ọlọfẹ sùn sí mọ́sálásí ó jáde ò lówó tó fi jẹun ẹ wá kírun fira búrẹ́dì èèyàn ẹ̀ràn wa lọ pẹ̀lú sáfìrà bọ́ǹbìtà bí àmúwá lè kùn lọ́wọ́ bá sọ pẹ̀lú àwọn dúkìá yín ẹ̀yin náà ti mà kí ti gbogbo èèyàn ló lè kọ́ ọba kò kọ́ yọ owó nígbà tí wọ́n ní wọ́n ń bùkátò owó ń bẹ lápòrè òní yọ bẹ́ẹ̀ la rí àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀rọ̀ tún ni wà á ń bùsì kùn àti ẹ̀mí yín bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí àwọn sàbẹ̀ ọ̀gọ́rọ̀ ló kú sójú ogun nítorí kẹ́sìn Islam yóò lè bá débi tó dé lónìí ìbàdí ìwọ wa sọ pé kò sí ti ń jẹ́ jihad ma kò sí ti ń jẹ́ jihad ma ta ni wọ́n sọ̀kalẹ̀ fún yín àyèwò lọ́lọ́run ti sọ àyà kalẹ̀ pé kò sí jíjẹ́ àdìmọ́ o ànípa kèfèrí mọ́ o kèfèrí náà sì ní dojú ìyàkọ́ wa káwa àti ká máa bẹ́ẹ̀ pé dákun torí kò sí jihadi má ni ẹ̀ tó bá yẹ pé jihadi ń bẹ ni àwa náà bá kúkú jáde sí ọ dákun má bínú gbọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ pé kí ni síbi tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ torí délé ajọ́ lọ́jì kan làwọn kan kó kátàntàn ara wọn jẹ kì islam tọ́lọ́run fi rán Muhammad sallallahu alayhi wa sallam islam tọ́lọ́run fi muhammad sallallahu alayhi wa sallam aljihadu maadin ila qiyam saa bẹ́ẹ̀ ni nínú àkídà ahli sunnati wal jamaa ká jagun sójú ọ̀nà ọlọ́run ká jagun pẹ̀lú dúkìá àti ẹ̀mí wa yóò máa bẹ sí jọ́gbìndà alqiyama khalfa kulli barrin wa fajir lẹ́yìn gbogbo aṣíwájú yálà ń ṣe dáadáa àbó sì jọ́ dàrán ẹni tó bá jẹ́ wájú fáwọn mùsùlùmí tó bá ti lè pè wá lọ ṣe jihad àní mo wá ṣàkáǹtì fóun pé ẹ ṣé bàbá ọ̀daràn iná ni wọ́n á ní ká ṣe jihad ọlọ́run ni ó bi léèrè nípa ọ̀ràn tiẹ̀ ṣùgbọ́n ó ní ká jáde ti lọ sí jihadi ajáde àbá ni jáde ajáde. tó báyìí tí jáde làwọn kan túmọ̀ sí jáde jáde kíni eléyìí àwọn jáde lọ jà tí wọ́n bá wọ̀ kẹ́mẹ́ lówó ẹ̀dín mọ́ ẹ lọ jihad àbí òye torí pé mọ́ba jẹ́ pé ẹ̀lìtìbáàsù ọ̀ ṣẹlẹ̀ nínú gbólóhùn méjèèjì ẹni tó jáde láti picnic àti ẹni tó jáde láti lọ fẹ̀mí tiẹ̀ láti lọ fi tọrọ nítorí kẹsàn-án ọlọ́run ọbọ̀ lè bá lọ wájú ìyàtọ̀ yàbí òsì yàtọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin wọn. torí jẹlé ilé jẹ ibi tá a dúró sí lónìí ní àwọn sábẹ sábẹ kọjá ẹni tí a lè máa bẹnu àtẹ́lù sábẹ kọjá ẹni tá a lè máa bú sábẹ ẹni gíga ni wọn àwọn nǹkan àmì ńlá lọ́lọ́wọ́n bá dá wọn àwọn gan-an lẹni tó jí sẹ́yìn islam fún wa látọ̀dọ̀ muhammed sallallahu alayhi wa sallam àwọn ló jẹ́ àmọ́ alukur'an àwọn ló jẹ́ àmọ́ sunna anabi sallallahu alayhi wa sallam dáadáa wa tá à ń ṣe tinú wa ń dùn lónìí àpẹẹrẹ pa gbọ́ ni lẹ́nu sàábí àti tí ń ta gbọ́ àfi ṣiṣẹ́ tó wáyé kápé olóore wa tọ́lọ̀ fi ṣe sábàbí dáadáa fún wa làwọn ọmọ wa bú láwọn fẹnu apátánì sílá láwọn bàjẹ́ lọ́sàn-án àti lóru kò yẹ o kò sì dá o kò sínú ìlànà o ńbẹ nínú lànà àwọn ahlẹ̀ sunnati wal ike gbogbo tó bá ṣẹlẹ̀ láàrin àwọn sàábé èyí ìwé history tí wọ́n sọ fún wa àgbọ̀dọ̀ mẹ́nu bá àgbọ̀dọ̀ jẹ́ni tí wọ́n mọ̀ sọ àìdá àwọn sàábé torí pé nǹkan kan ní ìṣẹ̀lẹ̀ kan ní tọ́lọ̀ òní káwọ́ kópa ńbẹ àgbọ̀dọ̀ fi ìṣẹ̀lẹ̀ yẹn ká fi dọ̀tí ahọ́n wa ọlọ́wọ́ bá kó fèmí pẹ̀lú yín mánà lọ sí di títẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam kó Muhammad sallallahu alayhi wa sallam kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí yóò máa kọ́ dínà káwọn mùsùlùmí ọjọ́ ta àwọn tàbí ànábì sallallahu alayhi wa sallam kọ́ran wa lọ lórí ara wa kọ́rọ̀ ẹ̀mí wa fún tẹ̀lé tiẹ̀ kó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ fífi ètò rẹ̀ wà dùn nínú rẹ̀ ṣiṣẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu